الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدابكم الله أقول إن يأتي الله أسوجد نبي محمد ọlọ́run kó gba àwẹ̀ wa gbogbo àwọn ìjọsìn tá a ṣe ọlọ́run kó gba lọ́sìkò wọn kó má dá lù wá lọ́yà ẹ̀mí wa tó rí bẹ̀rẹ̀ sùn kí kó rà ní kí kó rí parí. lẹ́nu tí ń ṣe oníláyọ̀ ọmọ ìdí márùn-ún yìí oníláyọ̀ ìdí márùn-ún ẹnu jí ọ̀nà ìtòlé ọlọ́run ọjọ́ karùn-ún Ramadan fourteen forty seven amẹ́nulẹ̀ aya two thirty five nínú Suratul Baqarah aya náà lọ́wọ́ yìí ọlọ́ọ̀bà àdìkẹ́lá ní أعوذ بالله من الشيطان الرجيم ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أسلمتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن <coughs> ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم ọlọ́ni wàláàjì náà ààrẹ ikọ̀ kò sí ẹ̀ṣẹ̀ fún wàláàjì náà ààrẹ ikọ̀ kò sí ẹ̀ṣẹ̀ fún níbi gíní tí máa àrọ́tún bíhì nínú títí bá ti nìta nínú ìbúgbìnrin sọ̀rọ̀ ti ẹ̀pẹ́ wí tẹ́sí gíní tẹ́ẹ̀pẹ́ wí tẹ ìlàmọ́lẹ̀ áwọ́ àtìlẹ́rin tún fi àrùn fún ìkò àbí tẹ́ kípa mẹ́fẹ́ ní ara yí tí obìnrin yóò tó bá parí ìdá rẹ̀ máa fi kún ọ̀fẹ́fẹ́ ilé àti tẹ̀lẹ̀ wọ́n wà ilẹ̀ bẹ́ẹ̀ tẹ́ gbé nígbẹ̀ sínú ọkàn kò sí kíni kò tẹ́sẹ̀ fún yín lórí ẹ̀ lọ́nà alìmọ̀ lọ́wọ́ ọlọ́mọ annakum satazkurunahum ọlọ́mọ ẹ padà mẹ́ṣà rẹ̀ torí kò síta dùgbọ́n ọ̀rẹ́ obìnrin yìí ó sì wù ní ọ̀fẹ́ fẹ́ tó bá parí pẹ̀ ẹ ṣùgbọ́n ṣùgbọ́n لا تواعدوهن سرا اما بابا وصادين ومكوكو كتو مكانو ها لا تواعدوهن سرا اما سي سيكريت ماريج ها لا تواعدوهن سرا اما بابا وصادين اما زي بالله إلا أن تقولوا قولا معروفا أفكي سورة قدى سورة قدى من التعريف تعريف يمكن أن تبه أو أصلي أكدي تعرف وروه الله ولا تعزموا عقدة النكاح ẹ gbọ́dọ̀ takókò hatta yabilugha al-kitabu ajalahu ó ló fi parí fún ìdá kí ó parí fún ìdá واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروا ẹ mọ̀ pé ọlọ́ọ̀bá ọmọ tí ń bẹ fún

kò sí ẹ̀ṣẹ̀ fún yorùbá bíi láàjì mẹ́ta àlékún láàjì kò sẹ́ṣẹ̀ ẹ̀ lẹ́ṣẹ̀ nípa tó ní fi máa àrọ́ tó ń bì yí ní ṣètò ìbátì nìta nípa àpẹ́lú àpẹ́sọ tí ó túmọ̀ sí pé ìyẹn tó ṣe obìnrin. tẹ̀ bá pẹ̀lú irú àpẹẹrẹ o ẹni tí yẹn sọ pé ẹni fi mẹsìlẹ́kì lọ́rọ̀ gígùn ah, irú obìnrin bíi tiẹ̀ yìí lọ́lọ́ sì fi mí ṣe kò ń gẹ irú obìnrin bíi tiẹ̀ yìí àdúgbò yẹn ní ìmìlẹ́kì ìmọ̀ràn àtùn yẹ́rọ̀ pọ̀ bò fi kí àrùjá rẹ̀ obìnrin dáadáa nìyí irú yìí làwọn ọkùnrin máa ń wá kí ara kínú àtàrí ìdùnnú àpẹẹrẹ nù ara àpẹẹrẹ òun nìyẹn àdúkẹ́ tó sọ pé ilé orílẹ̀ tezwij ìyàwó ti wá nínú tọ́kẹ́ jù nínú àlámàrí ní báyìí ní fún gbéyàwó fún fẹ́yàwó àbíké ẹkú ní wà inni uhibbu mura'atan min amriha min amriha wa ibi tí mo fẹ́ fẹ́ tó ní báyìí lára tó ní báyìí lára ọ̀ káàrò yẹn lára 'Lara jẹ́ pé ìròyìn tó lara lára irú ẹni na náà gbogbo ìwọ́ wà na ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ lámọ́lẹ̀ èèyàn gbọdọ̀ lámọ́lẹ̀ ara nílà mọ́lẹ̀ òun ni kí wọ́n sọ pé inni la uridu an atazawwaja ghayraki insha Allah ìní fẹ́yàwó mi ìwọ yìí lọ ìwọ náà ni máa fẹ́ níyàwó pẹ̀lú ìbọ́lọ̀ à kò mọ́tọ́ bá ní wà inna nisaa min hajati nínú bùkátà tó wà wájú ní jùwáyì obìnrin ìyàwó ni àbí mo nífẹ̀ẹ́ kọ́lọ̀ fi kọ́lọ̀ jogbo obìnrin eré fún mi fi ń sọ létí irú obìnrin bẹ́ẹ̀ ara àtàrí òun náà tó nìyẹn wọ́n ní ọgọ̀rọ̀ iná àfà ẹbí mujahid tawus ikirima sa'id mujube ibrahim annaha'i àti imam àti sha'abi àti hassan albasri qatada imam zuhri gbogbo wọn báwọn yazidu muqatil alqasim bin muhammad àtọ̀pọ̀lọpọ̀ àfà àtàwọn àyíma wọn gbogbo wọn lọ síbi pé àtàríjì kápò wí ìtọ́tọ́ ni ó tọ́ fún obìnrin tí bá ń sukú lọ́wọ́ kápò yí fún láìsí pé allah mọ́lẹ̀ fún ẹni bá kẹlẹ̀ àwọn tá a ní tẹ́ wí fún òun ni almọ̀tọ̀lákọ̀tú alìmọ̀bùkúta ẹni tí ọkọ rẹ̀ ti kọ́lẹ̀ tó ẹkọ́kọ́ tó kọ́lẹ̀ kò lè fẹ́ra wọn ó ti kọ́lẹ̀ kọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta téèyàn bá fi lè kọ ọkùnrin nípò ẹlẹ́ẹ̀kẹta ẹni ti kú lọ́kọ rẹ̀ táìmù tó ń ṣe ìdà lọ́wọ́ ká ní kọ́ alákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀ kejì ní táìmù tó ń ṣe ìdà lọ́wọ́ ọkọ rẹ̀ náà sì ni wọ́n lọ́wọ́ fi lè kọ́ lẹ́lẹ́kẹta kọ́dà kò ní dó ṣe ìdà lé ọkùnrin wọn tí ó ti di àjèjì sí kọ́ńbélé ajẹ́ pé ní obìnrin tọ́kọ rẹ̀ ti kọ́lẹ̀ lẹ́ẹ̀kẹta wọn kí wọ́n ṣe ìdà lọ́wọ́ ilé ẹ̀rọ nǹkan àlebá ti kí ni táìmù tó ń ṣe ìdà lọ́wọ́ wọ́n lè pẹ́ rí fún ṣùgbọ́n òun nílà fún wọn. ìtòsí obìnrin tí ń ṣe ìdà lọ́wọ́ wọn lọ́nà mẹ́ta ló pẹ́ ọ̀nà mẹ́ta òun ló kú obìnrin tí ń ṣe ìdà lọ́wọ́ ọ̀nà mẹ́ta ló kú ọ̀nà àkọ́kọ́ wọ́n ní tahrimu tasrihan wa ta'ridan ìwọ̀ni àti kápẹ́rú àti kálàmọ́lẹ̀ ògbọ́dọ̀ wáyé rárá fún orúta ni òun ni obìnrin tọ́kọ rẹ̀ kọ́lẹ̀ tọ́jẹ́ tọ̀lá kúrọ̀ dìrí ìrìnà tó ní tọ̀lá kúrọ̀ dìrí lọ́wọ́ òun náà ni tọ̀láàkù àkọ́kọ́ àbẹ́lẹ̀ kejì tọ́kọ bá lọ́wọ́ kọ́ ìyàwó padà ìyàwó ti wá bẹ̀rẹ̀ ìdá kó tó parí rẹ̀ ọkọ lè gbà padà láì tó rí ìdí níbi tọ̀láàkù àkọ́kọ́ àbẹ́lẹ̀ kejì táàmù tí obìnrin yẹn ti ìdá lọ́wọ́ ọkùnrin kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sọ tó tó lé àwọn náà ti rí lábẹ́ ọkọ̀ yẹn lókùn ìgbà tí ti parí ìjà ìwọ̀ lórí yẹn ká sọ pé afẹ́fẹ́ ní obìnrin bẹ́ẹ̀ èyí tọ́jọ́ sí pé ọtọ́ òun ni obìnrin tó bá jẹ́ sí pé ọkọ rẹ̀ ti kọ́lẹ̀ ó ti wá di ọjọ́ tọ̀lákùn báyìí ṣùgbọ́n sábìbè ní lẹ́tà kò bọ̀rọ̀ inú lápèjúwe obìnrin tó ń ṣe kúlùú tọ́bọ̀ ọkọ rẹ̀ lẹ̀ sọ pé òun ló béèrè fún pípọ́pọ́ yọ̀ǹda pẹ̀lú àwọn ìdájọ́ tó dè irú obìnrin bẹ́ẹ̀ ọkọ náà bá yọ̀ǹda rẹ̀ àìbẹ̀ yọ̀kan pé nílò wọn ṣe àjẹ́ pé irú ẹni yẹn tọ́kọ́ bá ti yọ̀ǹda rẹ̀ ìyẹn lè ṣe kí ni ìyẹn lè ṣe kí tí bá pẹ̀lú ẹ̀ torí kò ní jòkó sílé ọkọ yẹn mọ́ láti máa ṣe ìdá kankan tọ́ba ti lè ṣe àìbẹ̀ yọ̀kan ó ti lẹ́tọ̀ọ́ láti kẹ́ni láti lọ́kọ̀ọ́ mi. na bákan ẹni tó bá jẹ́ pípé wọ́n ṣe fásitì nìka wọn wọ́n ti rí ìdí wọn ká torí pé ọ̀nà tó gbà wá ọ̀nà tí ọ̀dà ni àbí ìkankan ṣẹlẹ̀ ọfà kan ó túká látòjúwe àwọn méjèèjì tí wọ́n wọn nígbà ọ̀yà padà síwádìí pé ẹ̀yin méjèèjì ẹ mú yàn lọ́dọ̀ obìnrin kan náà ẹ̀fẹ́ odidi tó láàbò lọ́dọ̀ tó ní owó tún yẹn ká ìyẹn jẹ tí wọ́n bá ti fẹ́ túká yóò ṣe ìdá wọ́n ní irú yẹn ìyẹn lè bá sọ̀rọ̀ àbí ẹni tó jẹ́ sí pé kọ́ọ̀tù tí wọn ká bá tẹ́lẹ̀ látara pé ọkọ agbára rẹ̀ gbé bùkátà lé mọ́ ìyàwó sì lè ṣe sùúrù wọ́n lè tú ìgìta sórí ẹ̀ ní bá tún kábàáwò táìmù tó ń ṣe ìdà lọ́wọ́ ẹni bá fẹ́ fẹ́ lè olè dẹnu kọ́ nígbà náà àbí nítorí pé láìsí kan ṣẹlẹ̀ sí ọ̀kan ní ọkọ àtìyàwó àlébù kan bẹ lára tí kò sí faradà tí wọ́n fi wá fún wọn ká wọ́n fi fún wọn ká wọ́n lẹ́tọ̀ọ́ ẹlòmíì lẹ́tọ̀ọ́ àfẹ̀jẹ̀lọ́kọ̀ obìnrin yẹn báyìí ẹlẹ́ẹ̀kẹta òun rèé tọ́jọ́ sí pé aráàmù ní kálà mọ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀tọ́ ọ̀tọ̀ kápọ̀ ẹ̀wí òun lè yíta wà lẹ́wọ̀n ẹ̀ òun ni obìnrin tí ń ṣe òkú lọ́wọ́ àgbọ̀dọ̀ lámọ́lẹ̀ lásìkò tó ń sokó lọ́pọ̀ afẹ́fẹ́ ṣùgbọ́n alẹ́ sí kíni a lè pẹ́ ẹ̀wí bákan náà ẹni tí ọkọ rẹ̀ ti kọ́lẹ̀ lẹ́lẹ̀kẹta táìmù tí ń ṣe ìdà lọ́wọ́ ni alẹ́sẹ́kẹ́ni alẹ́pẹ́ẹ́wé wọn ni àyè ti là mọ́lẹ̀ orígbà tó bá parí ìdà rẹ̀. wọ́n ní ara rẹ̀ ìtọ́jú rẹ̀ òun náà lèyí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún Fatima bint Qais nígbà tí ọkọ rẹ̀ kọ̀ kalẹ̀ tí ń ṣe Abu Amr bin Habs ó ti kọ́ lẹ́ẹ̀kẹta nípa ẹlẹ́ẹ̀kẹta ànábì wa sọ fún Fátímà pé ó ṣe kọ́lọ́ ṣe ìdá rẹ̀ ní ilé Ibnu Ummi Maktum ó wá sọ fún lẹ́yìn ìgbà wọn pé fa àzìmí ti parí rẹ̀ kò wọ́n nígbà tó parí ìdá ànábì wa ní kó fẹ́ Usama bónú Zayd ó fi wá fẹ́ Usama ló fi fẹ́ Usama bónú Zayd. bí ẹ ti jẹ́ òun nìyẹn. أو أسلمتم في أنفسكم àbí ẹsẹ́ pé ẹ̀fìpamọ́ tẹ́lì yìí ẹ̀fìpamọ́ tẹ́lì yìí ti ọ̀pẹ́ fẹ́ arábìnrin ó wù láti fẹ́ tó bá ti parí ìdá rẹ̀ wọ́n ní ilé ìdájọ́ di ayà tó lọ́nà wà rabbuka ya'lamu ma tukinnu suduruhum wa ma yu'linun ọlọ́run bá ààrẹ ifi ìgbáyà wọn fi àti èyí ń fi hàn àdúgbò sọ pé wà á nà áàlánù bìmọ́ àfẹ́yìtò wà má ọlọ́run wọn tẹ́ ń fi pamọ́ àti nǹkan tẹ́ hàn síta wá ní alimallahu annakum satarkurunahunna ọlọ́run ti mọ̀ pé ẹ padà mẹ́ńṣọ̀n rẹ̀ ọlọ́run ti mọ̀ pé ẹ ti gbìn ẹ padà mẹ́ńṣọ̀n nǹkan yẹn fún àwọn olólùfẹ́ yín àwọn alájọsọ èyí ọgbẹ́ ni yẹn ó sì ní láti fẹ́ o kò sí láìsí ńbẹ kò sí láìsí ńbẹ wọn láti ṣùgbọ́n gbogbo láìsí wà láti wá ìdòwò ní sírọ̀ òun láti sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n ní àpèjúwe láti wá ìdúró náà sí ẹ má bàa ṣàdéhùn kọ̀kọ̀ kéèyàn sọ pé èmi á ṣe pé wà á ìdí mi á la tẹ̀tẹ̀záwà dìbò ìrì ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí sọ́ọ̀bà mi ṣe mọ́jọ̀mọ́ kò ní pẹ́ lómi tó bá parí dà pé mi náà lọ́fọ̀ọ́ ara àdéhùn ẹ má bàa kọ̀kọ̀. iṣẹ́ rẹ̀ pa ní bí ọtí o tó bá ń ṣe mọ́jẹ̀ mu tó lọ́wọ́ ti parí dá ìlú náà lọ́sẹ̀ òní tẹ́lẹ̀ mí wọ́n ní orí ọ̀nà. àbí ká sọ pé lẹ́kùn fọwọ́n sí ni bileptic fa ìmì nà kíkò má ṣe kí ni má ṣàkó má bọ́ mọ́ lọ́wọ́ èmi mo fẹ́ sí ọ. ìwúrí lónìí ohun tí ọba mi kí ọba obìnrin pàdéwò nígbà tí ń ṣe ìdà lọ́wọ́ fún òfẹ́fẹ́ kì í má fẹ́ lómi ò yàtọ̀ sí mi ò ọlọ́ǹkọ̀ ọlọ́ǹkọ̀ oníkọ̀ọ̀bà. àwọn afọ àkọ́kọ́ ní wàlá tó wá ìdí oúnjẹ sí ha ìdá sí tọ́wọ́ uh, abẹ́gbẹ́ni tó ṣe secret pop secret marriage lásìkò tó ṣe yídà lọ́wọ́. oúnjẹ kan bá wọn tọ́ba ti tó bá parí yídà tán wọ́n ṣe wá fi hàn sáyé ilé ìwé ti haramu nǹkan bá wọn. ọlọ́run ilá ń tẹ̀kúrú qawlan ma'rufa àyàfi tẹ́ bá sọ ọ̀rọ̀ tó dá lókù ọ̀rọ̀ tó dá òun náà ní kí ni àtàrí táyà tuntun síwájú yìí fi kí làrá ìbò àbí kí èèyàn sọ fún wà ní ìbẹ̀rẹ̀ pé látàsílẹ̀kì ní ìbíhà àbí tó bá ti parí ìdá ẹgbẹ́ máa ẹ má ti fi lọ́kọ̀ fi ẹjẹ́ mọ́ tẹ́ bá fẹ́ fi lọ́kọ̀ kò sílẹ̀ ìfini dìní. ọlọ́wọ́ ni wà láyé ájú mú ọkùnrin nìkẹ́ráṣì ẹ gbọ́dọ̀ takókò ìdì hátà yàgòrò pẹ̀lú ìdáàbò àjàrà tí ó fi parí kí ìdà rẹ̀ tí ó fi parí ìdà rẹ̀ èèyàn ni kéèyàn ta kókó yìí wọ́n ní tí wọ́n bá fi ó tùkà ní wípé yìí yẹn ìdí tí ọba wọn kò wọlé nínú òfin náà ẹnu àbá àti kò wọlé wọ́n ní láàyè sí fòrò àkùdó fèrè ìdá àkùdó tí ẹ bá tó ń gbà sí ìyàwó ń ṣe ìdá lọ́wọ́ àkùdó tí ò sí kí ni tí ò bá wọn. ilé ìwé àkókò àkíyèsí ó lápapọ̀ àkíyèsí yẹn náà lọ́dún tó lọ nínú ohun tó máa ń ṣẹlẹ̀ láwọn àwùjọ tí wá ní ìyàwó tí kí ìgbè sí ìjálé rẹ̀ ìgbè tẹ́gbè sí ìjáwó dípò táṣọ pé ń ṣe ìdà lọ́wọ́ òun àtọkùnrin tó sì mọ ọmọ wọn kí wọ́n jọ mọ wá sí bí owó tí yóò ti kọ́ ọ

nígbà tí èsì ìbílẹ̀ tó ń lò sí ọlọ́run. ọ̀wá tó yà jẹ́ àbí kí wọ́n lé ní kò pa. òfin ọlọ́run bá rọ̀ dáa púpọ̀ òfin ọlọ́run bá dáa púpọ̀. sọ pé àwọn àwùjọ àyíwò ẹrù tó ti máa lọ fúlẹ́ẹ̀mù kí lágbájá ọmọ tí yàwó rẹ̀ ń tọ́ ọmọ tó wà lórí ọ̀rọ̀ òun òun ní òun ló bí fún kí ó sì láàrín àwọn ọmọ ìfúrú ọ̀la ṣẹ́fẹ́ ìfọ̀rọ̀ èèyàn mọ̀ wípé àbáwọn arú oko ni kí bá lọ́pọ̀ ní kẹ́wọ̀ kéèsì kẹsẹ̀lẹ̀ tá a dì tó lórí ẹ̀mí ni ní táìmù wọn táìmù tó wà sí ẹja tí ọ lọ sílé wọn ìwọ àṣẹ àwọn àwọn pé àwọn táìmù ti ń sọ ìgbà wo ni ọmọdún mélòó lọmọ ti dà àti ọmọ ti ju ọmọdún ìgbà ti ń sọ yẹn lọ ṣùgbọ́n tí ìbá yẹ pé bí ṣẹ̀rí ọ̀fàyè bá kí ọmọ dá ṣẹ̀rí àti lọ́wọ́ ara yẹn ni ọ̀pẹ́ ìwẹ̀ yìí sọ yẹ ká lé olóko pẹ̀lú tó ṣe. ọ̀láìsí ìbára pé èyẹ́ jòkó orí ẹ̀ náà pé bọ́yá fíìmù lásán àbí bọ́yá oko tó jẹ́ ọ̀là bọ́yá rẹ̀ lè mọ ẹlẹ́ omi yọ́n máa ń ṣe irú nǹkan báwọn nígboro nígboro ìlú rẹ̀ lórí à ó lágbára ó lágbára ìkẹ́ńsẹ̀lẹ̀ tó wọ́n ní ẹni tó bá fẹ́ obìnrin tí ń se ìdà lọ́wọ́ lẹ́yìn ìgbà wọn wá tún wọn ká ìjọpa tó lè padà fẹ́ obìnrin yẹn padà tó bá parí ìdà rẹ̀ tó lè fẹ́ padà àwọn ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n ní kìí sí wọ̀fún ó lè fẹ́ padà mọ́ kí àwọn lọ síbi ewu kò lè wọ́n kò lè fẹ́ mọ́ ó ti dèrò fún láti tó wọ́n lu asáàrù umaru kan ìgbọ́n àfáàní asáàrù yẹn wà dọ̀rí ti arákùnrin kan ó ṣe rẹ̀ wọ́n umaru ní àti fi ìdá ti ha èyí ni ó wọ́n tí wọ́n bá fẹ́ wọ́n ti rìjí ẹ̀ tí sì ń ṣe ìdà lọ́wọ́ sí ìparí ìdà fàyín káàdà tó jẹ́ ọ̀là yìí tẹ̀sọ́wọ́ jàbí àlábíyá tó kò lè yàn tó ẹ́ pé ẹni yẹ kò sí ìwọlé tó kó lè kọ́ bẹ̀yì náà ọmọ wọn ká ثم اعتدت بقية عدتها من زوجها الأول yóò wá sí ìdà rẹ̀ tó fẹ́ kú yóò parí ìdà rẹ̀ وكان خاطبا من الخطاب ayẹ́kọ́kùnrin òun náà wá wà ní àwọn kan tí wọ́n fẹ́ fẹ́ fún oókè láyìn báwọn fẹ́ fẹ́ arábìnrin wọ́n ń káàrẹ̀ dákọ̀ọ́lá bí hà tó bá já sí pé ti wọlé tọ̀ ọ́ fórúkọ bèèrè mẹ́hùnmá wọ́n tún wọn ká súnmọ́ àtàdá lẹ́nu obìnrin ó ti ìdá bàkíyàtà ìdájà ìdá rẹ̀ tó sẹ́kù ní zójì àyàwọ̀ látọ̀dọ̀ ọkọ̀ tó kọlẹ̀ súnmọ́ àtàdá nínú àkàrà tó bá parí ìdá sí àkọ́kọ́ yóò tún wá ṣe ìdá fi tọkùnrin ìyẹn torí tó fi súnmà yóò wá ṣe ìdá ìyẹn náà súnmà lọ́mìnà ti na igba lẹ́yìn ìgbà náà kò ní fẹ́ mọ́ láyé kò ní fẹ́ mọ́ àwọn kan tí mo rẹ pé ìsinmi kiri ìdá ní rẹ̀ padà ní umaru náà padà padà sí wọ́n sì lè fẹ́ àwọn tí wọ́n lè lè fẹ́ àwọn dúdú pé kọ́ ibà pé mẹ́rin sáàjàlá ṣe á kọ́bùlà àwa nìyí rọ́bíbá nífẹ̀ẹ́ náà ni ẹni bá fẹ́jú nǹkan kásìkò lè tuntun wọ́n wá sí ìyàjẹ́ pé nǹkan ìwọ̀n ó ṣe lórí kò ní rí mọ́ wọ́n fi ní ọmọ tó bá fa bàbá ẹ̀ torí kó lè tètè jogó kò ní jogó mọ́ ibi àwọn tí wọ́n lọ ohun nìyẹn na ọlọ́run wà aláàmù annàlọ́ha yà aláàmù máa fi àrùn fòsì kún ẹ mọ̀ pé ọlọ́run máa ti ń bẹ lọ́kàn yìí ọmọ ti ń bẹ lọ́kàn yìí ọba 36 ọlọ́run لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين لا جناح عليكم إيتا قريبا ولا جناح عليكم كيف تقول لا جناح عليكم kò sẹ́sẹ̀ fún òkè ẹ̀fọ́kàn bá tẹ̀lé wa lọ láàájú mẹ́ta àlékún kò sẹ́sẹ̀ fún kò sẹ́sẹ̀ fún ń tọ́lá tó mú nìta tó bá kọ obìnrin lẹ̀ máa láǹtà máa sú húnnà lókè ìgbà tẹ̀ bá sì súnmọ́ wọn tẹ̀ sì sí wọn lásọ̀rọ̀ torí wọ́n ní àwọn lágbáwọ́ máa lo mọ́sù mọ́sùlùmí gan ni kéèyàn gbà nǹkan mú ṣùgbọ́n wọ́n máa ń lò láti fi sàdàpè fún kéèyàn tó kíni kéèyàn sóbì ní lásọ̀wọ̀ fún ìfẹ́ làmọ́lẹ̀ wọ́n wà máa dápè bẹ́ẹ̀. wọ́n ní ìwà ọ̀yà níbi ló wá ní máa láwọn tàmásùhùnà nínú ẹgbẹ́ aráàlì àti máa láwọn tàmásùhùnà tó bá jẹ́ tàmásùhùnà ajẹ́ sí pé ìwọ́mọ̀ túnmọ̀ sí ni wípé ìtàn ọwọ́ látọ̀dọ̀ àwọn méjèèjì ni mọ́tọ́ bá ní pé ìtàmá súwó náà ọjọ́ nìkan ló ti wà nù lókè ìgbà tẹ́ ẹ̀ bá sì súnmọ́ wọn ẹ kọ́ wọn kalẹ̀ ẹ sì súnmọ́ wọn lẹ́yìn ìgbà tẹ́ sí ìyí áwọ́tá fún ìdílé ìgbà ó nà fàrídọ́ àbí ẹ̀ sì fún wọn ní owó ọ̀yà wọn ìyẹn ni pé tọ̀láàpù ló wáyé rẹ̀ wọ́n so yìí ní èyí tí ìríra wọn gan ní èyí tí ìjọ gbé papọ̀ tí wàhálà tó fi tẹlẹ̀ tí wọ́n fi wá kọ́ra wọn. ní ẹ̀ pé ó lè wáyé bẹ́ẹ̀ ni kọ̀ọ̀rán fi gbé ìdájọ́ rẹ̀ wá tó bá wáyé bẹ́ẹ̀ ọlọ́run tó ní wà máa ti rú orí nà ẹ fún wọn ní mútíà ní pé ẹbù àwọn obìnrin yẹn ṣe kí ni ẹ fún wọn lẹ́bù ẹ bá kọ̀ wọn lẹ́bù torí pé ẹ ti dá ọjọ́ sí wọn lọ́kàn ẹ ti dọ́gbọ́ sí wọn lọ́kàn àti agbọ́ tí wọ́n bá tẹ̀ á ṣe níyàwó alárinrin tó bá dé ìyàwó alárinrin tí wọ́n ti bẹ́ẹ̀ kọ́ ọ tó wá ní ọtí tó túká àti wàhálà rẹ̀ ọlọ́ni wà má fi òun orí náà ẹ̀fún wọn ní kí ni mọ́tíà yẹn ẹ̀bùn tí wọ́n fún wọn Abdullahi bin Abbas radiyallahu anhu òun ní èyí tó ga jù ní mọ́tíà kí ni òfin wọn ní ẹrú obìnrin tí mọ̀ sọ́mọ́dọ̀ fún wọn ó ní èyí tó tún wà níwọ̀ntúnwọ̀nsì òun ni kéèyàn fún wọn lówó èyí tó tẹ̀lé ni kéèyàn fún wọn láṣọ. àwọn afárá méjì sọ pé gbogbo tí èèyàn bá lè fún wọn ni kò ní èyí wọn kan torí ọlọ́run aláyé ló ń fèrè kọ́dárù wú ẹni tọ́lọ̀ ti dẹ̀kùn fún òdiwọ̀n bọ́lọ̀ tuntun lè fún un tó ń fún ọmọ kíá kọ́dà yẹn lè tó bòrò tó bòrò yìí ó lè kó obìnrin tó gùn mọ́tò ìbò lágbára ẹ̀ wàhálà ìlúmọ́ kó torí kọ́dà rúhù ẹni tí ò létò nǹkan kó rò sí bí lágbára rẹ̀ ti mà. màtá án bèèrè màrúfì ní mọ́tíà yìí ẹ̀bùn pẹ̀lú dáadáa tó bá ládàá tó bá ládàá mọ́. alẹ́lmọ́sìnì ẹ̀tọ́ ni tó jẹ́ dẹ́dẹ́ lórí ẹni tó bá gbòòrò sí dáadáa kí èmi jẹ́ aláboyún àjẹsí pé ọlọ́run pé àwọn ọkùnrin láti ìsinmi dáadáa ní kó sókè ni kò fúyàwó ọkùnrin mútíà bí ọlọ́run bá ti sọ ń bíbà yìí òun ni pé obìnrin tí èèyàn tí súnmọ́ tí èèyàn kò sí fún ní sàdáàtì tí èèyàn tí súnmọ́ tí èèyàn tí fún ní sàdáàtì òun ni kí ni mútíà jẹ́ dẹ́dẹ́ fún àwọn àfáà ni pé ó kó gbogbo obìnrin tó kù náà sínú tí yẹn bá kọ àbírú àwọn ìyẹn nìkan lásán ni ìyàtọ̀ ni ó wà níbẹ̀. náà alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní ànáhà tẹ́jìbò lùmọ́tì átú èkúlè mọ́tò lápọ̀tì ọ̀rọ̀ àkọ́kọ́ nù gbogbo ìròyìn bá kọ̀ kalẹ̀ yálà àti wọlé tọ́wọ́ àti wọlé tọ́wọ́ wọ́n gbogbo wọn ni ìyẹn gbọ́dọ̀ máa fún ní mútíà wọ́n ní torí tí ọlọ́run sọ pé wọ́ọ̀lì lè mọ̀tọ́ làkọ́ọ̀tì mọ̀táwó bíl màrúfì haqqan ala al-muttaqin ẹ̀wọ̀n tá a bá kọ̀ kalẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ fún mi mútíà pẹ̀lú dáadáa tó jẹ́ ìwọ̀ tó jẹ́ dandan lórí àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run wọ́n ní àti ọ̀rọ̀ tí àti ayàtọ̀wọ̀ ní suratul ahzab tó lọ ní yá ayú annabi ilé annabi wọ́n ní azwaji sọ bá wọn yàrí rẹ̀ in kuntunna turidna al-hayata ad-dunya wa zinataha tó wá ń pé ìṣẹ̀lẹ̀ ayé ní mú wọ́n ò sọ rí súnà èsì yọ̀ǹda yìí ràrọ̀ hàǹtẹ̀ ní ìlà ní yọ̀ǹda lálàáfíà tẹ́mù lọ lálàáfíà ń pọ̀ ń kalẹ̀ tẹ́mù lọ lálàáfíà sọ pé ayé lè fẹ́ ayé ló ti gbìyànjú lójú ẹni tó dùn wọn ni asùnmọ̀tọ́ ìyàwó ọ̀nẹ́bì gbogbo ọdún gbé ni ó ti sàdá àti wọn lókòsì ti wọlé tọ̀ wọn kò sínú tó bá yẹ ní tí ìwọlé tọ̀ àbí kankan torí kẹ́ ọkẹ́ ṣe ìyàwó kan àrẹ́ mi máa gbogbo pátápátá lọ́nà sọ ọkọ̀ láti rẹ̀ fún mi. náà tọ́lú lédè lè ní saheed muhammed múnú jùbẹ́rì lọ àti abdul aliya àti hasan basiri wọ́n ní ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ ìmọ̀mù aṣáàfì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní anáhà tẹ́jú bó lè mọ̀tọ̀lá ọ̀fí ìdá lọ́kọ́ kọ́bùlà ìmọ̀síìsì wọ́n ní ọ̀rọ̀ yẹn ni mú kí àjẹ fún ẹni tí wọ́n bá kọ̀ kalẹ̀ tọ́jẹ́ sí wọ́n kọ̀ kí wọ́n tó wọn wọ́n ní wàyí ha tó bá jẹ́ sí sọ ó ti fún ní sàdáàtì wọ́n ní bọ́ bá jẹ́ sí pé ó ti fún ní sàdáàtì wọ́n ní torí pé ọlọ́run yá ayọ́ ọlẹ́bí na àmà ọlọ́run yìí tẹ́ jẹ́ múmi ní òdodo ìdáàna káàtó mọ́mú mìíràn tẹ́ bá tẹ́ àwọn mòmìnà súnmọ́ tọ̀lá kókò wọn fún náà lẹ́yìn náà ẹ kọ̀ wọ́n kalẹ̀ ní ń kọ́ bílẹ̀ àǹtà máa súnmọ́ náà kó tó ẹ súnmọ́ wọn fàmáàlà fún àléyìn náà ní ìdà tí tàdúnà ọlọ́run ni fàmáàtì ẹfún onímútíà wọ́tọ́rì hóhùn ẹ sì yọ̀ǹda wọn sọ̀rọ̀ hànjẹ̀míra ní yọ̀ǹda tó lálàáfíà wọ́n ní ìmọ̀mọ̀ wa ṣóbà àtàwọn olùmíì náà látọ̀dọ̀ ọ̀tádà látọ̀dọ̀ sàírì nínú mùsáyì wọ́n ní ó ní lẹ́sọ̀ káfí áàbì ilẹ̀ ayà alẹ́tì fi àhàzáb àti ayà tàlẹ́tì fi bákọ̀rọ̀ ó ní ayà ti àhàzáb yìí ó ti pa ìwúrẹ́ àyà ti tọ́wà ní bákọ́rà ó ló ti pa àdájọ́ rẹ̀ ti àzáàbù tá a kàtà yìí ó ti pa ti bákọ́rà tá a wà lẹ́yìn ẹ̀ lówó wọ́n ní mọ́mọ́ ní sọ̀yí wọn látọ̀dọ̀ sáhálì gbọ́nà sáà àti àbí òtẹ́yì ti àmì èdè sọ pé تزوج رسول الله صلى الله عليه وسلم أميمة بنت ṣùràdìrì làfà gbé wájú mọ́bó ti wà nínú buhari gan zinta ṣàròhìl ṣàròhìl ló ti wà nínú buhari ni ìkùnlélọ́tà zinta ṣàròhìl wọ́n ní ànábìfẹ́ ó gbé níyàwó falamma ó dókè láti àlè nígbà tí wọ́n mú wọlé lọ bá ànábì bá papọ̀ yẹ́dà òní ànábì wa náwó rẹ̀ sí ọkọ̀ rẹ̀ sí ọ̀dọ̀ arábìnrin fàkà án ha kẹrì àti zálíkà wọ́n dàbẹ̀ tó obìnrin yẹn kó nira nǹkan yẹn fa amara aba òkè an yìjà ìjà ha wáyà kùsù ha sàwùbẹ́lì wáàbì kìlẹ́yìn ó ní ànábì wá pa àbú òkè ìdì láti tó kó sí kí kó kó sì fún ní aṣọ méjì wọ́n ní wáábí kìíní fi ìwáyà nínú Bukhari gẹ́gẹ́ òun pè ní rọ́ọ̀bì kìíyáyì rọ́ọ̀bì kìíyáyì fi aṣọ funfun ni ó ní kí wọ́n kú òkun ó fi ṣe mú sí àtún ẹni kí ànábì kọ kalẹ̀ ni ó kọ kalẹ̀ ni ó sì fún ní mú sí àtún ó ní kí wọ́n kú ọ̀rọ̀ ẹgbẹ́ kẹta wọ́n ní annal muti'ata innama tajibu lil mutallaqati idha lam yadkhul biha wa lam yakhruj laha mútíà dandan ni kó mẹ́rin ta bá kọlẹ̀ tí èyí tí ìwọlé tọ̀ tí èsì tí ìfún ní sàdáàkì wọ́n ní fàyín kí kọjú dákọ̀ọ́lá bíyà tó máa kó fi wọlé tọ̀ tó kole wajabalaha wájàbà lẹ́hà máhàrú mìtìlíhà ìdá kẹ́ẹ̀mẹ́tì mọ́fà wádọ̀. obìnrin tí ẹ̀ ti wọlé tọ̀ wọ́n fún ní máhàrú máhàrú mìtìlì kí ni máhàrú mìtìlì ẹ̀ pé máàrú tá a fún àwọn obìnrin tí wọ́n jẹ́ akẹgbẹ́ olóbìnrin bẹ́ẹ̀ irú tí wọ́n ń gbà láwùjọ tí wọ́n yẹn àbí kí àwọn obìnrin tí wọ́n jẹ́ irú máàdì ìfẹ́ ti lọ́lé ọkọ̀ irú máàdì ìwé wọn fún wọn tó bá jẹ́ sí pé wọ́n ti sọ tẹ́lẹ̀ wàyí ń kárẹ́ tọ́jú fáradọ̀ láhà wàtọ̀ lákọ̀ọ́há kọ́bùlà dòkó tó bá jẹ́ pé ó ti fún ní sàdá àti tẹ́lẹ̀ kò sí ìwọlé tọ̀ ó wá kọ̀ kalẹ̀ ṣùgbọ́n ti sọ sàdá àti áàfù sàdá àti ni obìnrin yóò gbà yóò gbà áàfù sàdá àti wọ́n ti jọ sọ pé iye báyìí ní tẹ́lẹ̀ ọwọ́ akọ̀ kalẹ̀ yóò fún ní kíni áàfù sàdá fa in dákọlà bí ha tó bá yẹ kó ti wọlé tọ̀ ó sì ti sọ wọ́n ti jọ sàdá àti àbótẹ́ fún gan wọ́n ní ìsàkọ́rọ́ àlùjẹ̀mí gbogbo sàdá tí òun ó ti di tóbìnrin gbogbo sàdá tí òun ó ti di tóbìnrin torí pé ìgbà tó ti wọlé tó yẹ sàdá tí náà ló sọ lójú ó di ló sọ di fún ọkùnrin torí ẹ obìnrin lọ lọ ló gbé ọpọlọ rẹ̀ kóòtù pé òun ò ṣe mọ́ ọkọ ní òun ọ̀pọ̀ ìyàwó òun òun ọ̀pọ̀ ìyàwó òun ìyàwó sì lóun ò ṣe mọ́ adájọ́ bá ní kíni adájọ́ ní ìgbà tó lóun ò ṣe adájọ́ àpòṣe fún un ọwọ́ ni ọgbọ́n gbọ́dọ̀ fún ìyàwó ní kíni ó gbọ́dọ̀ fún ní múkíà ọkọ wa sọ pé ilé tó ń fún ní nǹkan gbogbo ní èmi ẹ̀mí ẹ̀yọ ọ̀dá rẹ̀ ilé ọ̀kọ́ òun lọ́kọ̀ mi tó ní kí máa fún lẹ́gbọ́n ní ìsọ fún ìyẹ̀lẹ́kùn sí àdúgbò látọ́ wá sí ó ní fún lẹ́gbọ́n náà ni òun sàtún sí mọ́ ó sàtún sí nǹkan mọ́ ọkọ lọ́nu bẹ́ẹ̀ sì ni tí ìyàwó béèrè fún tó léèrè nínú tá a ti lẹ́nu bàánú tí obìnrin tó bá ti ṣe kú ní ìkò lẹ́tọ̀ọ́ sí kí ni mo ti à òun gan ní kò dá sàdá àti padà fọ́kọ. àyè pé adájọ́ yẹn bóyá ebi ń pa yẹn wọ́n sì ń fi bíbá ń pa adájọ́ fọ́mọ́ kí ni fọ́mọ́ dájọ́ nínú bá sì ń bí adájọ́ fọ́mọ́ kí ni fọ́mọ́ dájọ́ ń gbà wọ́n àbí àwa kò nímọ̀ nípa tí ń sọ ní kò yé àbí ìgbàgbé ló ṣe ní àbí ọ̀rọ̀ dé àbọ̀mọ́ lójú ni àmọ́ tó lẹ̀. náà bí wọ́n ti sọ nìyẹn wọ́n ní obìnrin tí ó ti wọlé tọ̀ tó ti wọ́n ní ẹni tí ìkan bá jù òun lẹni tí èkì fún ní sàdáàtì tí wọ́n sì ti wọlé tọ̀ torí ẹ̀ ní ọlọ́run fi ṣe lọ́rọ̀ yẹn kí yẹn fún ní mutia wọ́n lọ́rọ̀ ilé ọmọ òun ní ọ̀rọ̀ mùjáì wọ́n atọ́wádé náà wọ́n lò mẹ́sàn tí wọ́n ní ah, ó lè wọ́n jẹ́ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n wọ́n fẹ́ pé gbogbo obìnrin tí yẹn bá kọ́ lẹ̀ kí yẹn kí ni ó fún ní mutia ọlọ́dún àgbẹ̀ ìpàkọ́ pẹ̀lú àyà pé wàlẹ̀ mùtọ̀lákọ́tì mọ̀tá òbí màrú akọ̀n alẹ́mọ̀tẹ̀tì àwọn kan sì ní mútàábù ní gbogbo ẹ̀ náà àti igbá àtàwọn mútàábù ní gbogbo àwọn kan náà tún lọ sí ìbẹ̀rẹ̀ eléyìí ni ọ̀rọ̀ tí àwọn afáàsọ. ìmáàmù ọ̀hìnmọ̀wùlọ̀ wọ́n ní wọ́n sọ̀rọ̀ lókíà fún wọn àyókùbásù fi ìhà tí wọ́n lè gbé èdè ọkùnrin dì tí ọba fọkùnrin tí wọ́n lè gbé rẹ̀ torí pé kò fóbìnrin ní lókíà ọwọ́ àkàáyà pé alàlùmọ́ sí ìkọjá rúrú ẹni tá a lọ́nà ọ̀fẹ́ dáadáa ó sì bá gbára rẹ̀ ṣètò wàhálà ìmọ́kó kéré kan dàrú ẹni tó lọ ní nǹkan ti fún díẹ̀ fún òun ò sí bágbára rẹ̀ ti máa. ọwọ́ mi wà lọ́ọ̀hún máa rọ ètò àhàjà àbàtà fìyà ó òun ò rẹ́ nìkan tọ́wọ́ jẹ́jẹ́ kọ́ torí ìkàlá wọn. قل والله لو كانت واجبة لحبس فيها لحبس فيها القضاء قالوا بقى جددا أو دجوا ما جدوا قوي nítorí parí ẹ̀ ẹ̀mí náà lọ́gbà nìkẹ́lá ó ti àlékún àbọ̀yé fún ẹnìkọ̀ọ̀kan wa kó má tún wà ní ládàá sí àti bí wọ́n kọ́ láti fi ẹ̀kọ́ láti kan سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. عليكم السلام. ẹni uh títọ́ ṣẹlẹ̀ ń bẹ́ alélọ́tọ́ àfìlẹ́ ní ọ̀tọ́ ó lè tọ́ kọ́ ẹ pé àwọn ààyè àwọn ààyè kan lẹ tọ́jọ́ sí pé irú lọ ní bí ẹ̀gbọ́n wọn lọ pẹ̀lú nọ́ọ̀tún àwọn kóòtù kan bẹ tí wọ́n pè ní eré akọ̀tù tí wọ́n máa ń lò gbẹ ṣẹ̀rí àgẹ̀gẹ̀ ni wọ́n ti dájọ́ irú ìyẹn yóò tọ̀ torí pé ìta ló ní kókó ní pẹ̀lú ìmọ̀ ṣẹ̀rí àlọ́ náà lóun ń kò ti màlìkíyà ni òfin ṣùgbọ́n ọ̀dà àdúmọ̀ lójú ni wọ́n rẹ̀ pé nìyẹn ni ó tó wọ́n tó rẹ̀ pé àwọn kọ́ọ̀tù mi ní kí èpè mi ká bá wọn kí wọ́n lọ yẹjú ẹ̀ mọ́sálásí gan ó sì máa àwà ó ti yé nìkan ó ti jẹ́ ọlọ́run وصلى